Hmm. mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì náà látún múra àti fìdí ẹ̀ jálẹ̀ yìí ọlọ́run o mà ṣeun o ó ṣe o ó ṣe àdúpẹ́ ẹ àti ń palẹ̀ mọ́ lẹ́lẹ́tẹ̀rẹ̀ kádìrì nísìnyí gbogbo ẹ̀yin onílẹ́lẹ́tẹ̀rẹ̀ kádìrì tẹ́ bá fẹ́ ká bá yín announce lẹ́lẹ́tẹ̀rẹ̀ kádìrì yín ẹ pè wá ẹ sọ fún wa ẹ já mọ̀gbà náà alágbára ọlọ́run àbá yín gbé sáfẹ́fẹ́ tá yóò sì mọ̀ lẹ́lẹ́tẹ̀rẹ̀ kádìrì yín wọ́n mọ̀jọ́ tẹ́ fẹ́ ṣe eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wà Ramadan kẹ́ni mi tó alábẹ́rẹ́ kàtẹ́ ń gbádùn láti lè ṣe Orísun tí gbogbo yẹn ń wò káàkiri gbogbo àgbáńlá ayé orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni. Hmm. lónìí bàbá wa tí mo gbé wá ní àná tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ọjọ́ ìbí àwọn náà mo mọ̀ tún gbé wá lónìí o hmm. bàbá wa fatala Sheikh Al-Imam Abdulhamid Sorin Ọlá àwọn náà mo tún gbé wá lónìí tẹ́ bá wa mọ̀ tá a fẹ́ sọ ní èní ọ̀rọ̀ ńlá mọ̀ la fẹ́ sọ lónìí ọ̀rọ̀ tó yẹ pé ó gba kí gbogbo yín ó gbà kó tí kẹ́ ẹ jòkó kẹ́ ẹ gbéṣẹ́ àyín ẹ̀yìn tí wọ́n bá múná lọ kẹ́ lọ tan jẹnẹrétọ̀ ni o torí pé ẹ̀rí àǹfààní ńlá kọ́ lọ́jọ́ tòní bàbá yẹn bá ń sálàmù sáwọn aráalé. wa aleykum salaam wa rahmatulah wa barakatu tó ohun tí a fẹ́ yànnàná lónìí òun náà ni ọ̀rọ̀ tí wọ́n ń pè ní IVF tí wọ́n máa ń ṣe fáwọn obìnrin ẹni tí ó bá rọ́mọ bí tí wọ́n á gba àtọ̀ ọkọ gba àtọ̀ ìyàwó wọ́n wá gbé e sínú obìnrin yẹn láti fi kó lè bá rọ́mọ bí àti ìkejì ẹ̀tàn tó máa ń ṣe náà tó yẹ kó tán bá gba àtọ̀ ìyàwó wọ́n á gba àtọ̀ ọkọ tóbìnrin ó lágbára àti gbé oyún yẹn tọ́ba ti wá make sure pé oyún yẹn ó ti yí padà ó ti ń fẹ́ mọ̀ dánmọ́ wọ́n wá gbé wọ́n wá insert ẹ̀ sára obìnrin míì obìnrin yẹn náà wá gbé oyún yẹn tí ó bá a bí ọmọ yẹn <laughs> kí ni Islam sọ ń pa gbogbo orú ìgbésẹ̀ báyìí ká gba àtọ̀ alátọ̀ sí ibòmíì láti fi kálíbà àrọ́mọ bí kí ni Islam sọ ń pa ẹ̀ hmm. gbogbo ẹ̀ láyẹ̀jú lára ẹ̀sùn tó gbé àǹfà wa àwọn ọ̀kadà bọ̀rọ̀ wọ́n kàrà bètò wọ́n mọ̀ wọ́n á ṣètò lọ ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ àwọn olórí wa bàbá Professor Ahmed Olani Salahuddin adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá aláṣẹ àtòdàdì iléeṣẹ́ standard insurance consultant limited pẹ̀lú àdúró tí wọ́n kàlẹ̀ sí number thirty three victoria ruby eke street off admiralty way ní lekki phase one lọ́hùn-ún ọlọ́hùn ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ bó kí bàbá wa alhaja náà alhaja wa olúgbòye aláṣẹ àtòdàdì iléeṣẹ́ ọlá links properties tí wọ́n kàlẹ̀ sí number sixty five yẹ̀yà àbátan ọlọ́mọ́sàbà àdúró tí ọlọ́hùn ní fi í sílẹ̀ ilé ilẹ̀ làwọn ń ta ọlọ́mọ́sàjẹ́ máa ta o aláàkí bàbá wa alhaji wa muhammad jamiu abdulsalam àtìyàwó wọn alhaji akudata abdulsalam àwọn kalẹ̀ sílùú amẹ́ríkà lọ́hùn-ún àwọn ni aláṣẹ àtòdarí iléeṣẹ́ Usra Travels and Tours USA eh, tí wọ́n kalẹ̀ sí nàmbà sixty six four nine zero Landover Road uh, eh, suite B four Hyattville <laughs> ní ìlú Amẹ́ríkà ibẹ̀ ni wọ́n wà kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ wọ́n wá kalẹ̀ sí ìlú Nàìjíríà ń bí náà wọ́n wà ní sub three B Ọba Mọ́tàmí shopping complex Ọlọ́rundá local government secretariat Olóńkoro Òṣogbo Ọ̀ṣun state Ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ Usra Travel àwọn ń kó yàn lọ sí mọ́kà ni láti nàìjíríà ní láti amẹ́ríkà láti gbogbo òdì tẹ́ bá fẹ́ lọ àbẹ jerusalem lẹ́fẹ́ lọ ní abẹ́ bẹ́ẹ̀ travel out gbogbo ẹ̀ tẹ́ bá pè wọ́n wọn bá yanjú ẹ̀ nírọ̀rùn. aláǹdà àkàrẹ́jẹ́ sọ̀lá ìyá àdínní ọwọ́ àdúrà àwọn náà kẹ́bùn fún wa rẹpẹtẹ ọlọmọsàbà àdúpẹ́ fún yín wọn náà máa sọ fí sàdá fáwọn tó bí àwọn alhaji abdulyakin bishiri yìí sọlá alhaji asadifata agbájé alhaji wa taiwo rauf sọlá àtàlájà alhaja nfọn ọlọmọsàbà wa kẹ ogun ọlọmọ àforíjì wọn alhaja mansuratu olúwa tóyìn látàbẹ́kúta náà ni a máa sàdá fún yà àwọn alhaja mufilia èjìdé adé omi ọlọmọsàbà akẹwọn bá gẹwọn alájì wa alájà wa yásípẹ náà ní àmọ sàdá fún ìyá tó bí àwọn alájà wa sàmì àtàn yásípẹ àti ìyá ìyàwó àwọn alájà wa fatima ọlásàndé ọlọmọbàwà akẹwọn bá foríjì wọn alájì wa abdulrasaq láti ìlú kùmásí nílùú ghana lọ́hùn ní àmọ sàdá fún ìyá tó bí àwọn alájà wa inat balógun ọlọmọsàbà wa akẹwọn bá gẹwọn kúmọ alájì wa muslima abimbola wulawi ọlọmọsàbà dúpẹ́ fún yìí o ọlọmọbàwà pẹ̀lú gbogbo yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àwọn fásitì kọ̀wé kí gbogbo àwọn ìjọ wa ọwọ́ àdúrà Dawa foundation àti ọwọ́ àdúrà prayer group ọlọ́run ní ìbàjọ́ náà jẹ́ ọlọ́run níjọ́ dàrú fáfàlẹ́ ní tẹ́ ẹ bá tún fẹ́ darapọ̀ mọ́ ìjọ ọwọ́ àdúrà Dawa foundation ẹ lè pè mí tá a bá ti ṣètò tán wípé ẹ̀yin náà mọ̀ ní interest nínú group yẹn ẹ fẹ́ darapọ̀ mọ́ ahadi yín sínú ẹ̀ lágbára ọlọ́run ẹ sì ti gbogbo nǹkan ṣe ń bẹ̀ wá sí àtìgbàdégbà ọ̀rọ̀ ìyànjú oríṣiríṣi nǹkan náà ni àyànjú nínú ẹ̀ ẹ wò ẹ mọ̀jà dènà pẹ̀lú ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà ká Ramadan kí la fẹ́ kọ́ láàárọ̀ yìí bisimilayi ẹ já lọ wò náà tá afáwọn abdulhamid sórin ọlá wọn wà béèrè ọ̀rọ̀ wọn ní rabaji gan ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem ah, mo rò pé ẹ gbádùn eré oníṣe tẹ wò láàárọ̀ yìí eh, ọlọ́wọ́n fa àlùbáríkà sí ọlọ́wọ́n jẹ́dá ogun ọgbà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah. afáwọn Sheikh abdulhamid sórin ọlá wọn ti wà ń kalẹ̀ báyìí láti yanjú ọ̀rọ̀ tí mo gbé wálẹ̀ kan ọ̀rọ̀ náà ni ìgbà àtọ̀ sínú obìnrin ojú wo ni islam fi wò ó tí wọ́n ń pè ní ivf àti ká tó wá gba àtọ̀ náà bákan náà ká gbà sínú obìnrin míì láti bá ní gbé oyún ojú wo ni islam fi wò ó ǹjọ́ ṣẹlẹ̀ rí tọ́ba ṣẹlẹ̀ rí báwo láti ṣèdájọ́ ẹ̀ ṣerú ọmọ bẹ́ẹ̀ so lè jogun ṣerú ọmọ bẹ́ẹ̀ sa lè pé lọ́mọ irú ọmọ yẹn ta ló ní ọmọ gangan sẹ́ni tó látọ̀ lọ́lọ́mọ ni àbẹ́ni ó gbóyún <laughs> salamu aleykum ọ̀rọ̀ rí ẹ̀wọ̀ ẹ̀dàkùn ẹ̀yọ́ ọ̀jọ̀gbọ́lẹ̀ lè yẹjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ọ̀gá wa nabi muhammad. sallallahu sallam. àwọn àfa wa bàbá wa lámúnigun bàbá wa gbẹ̀dáńdáwì ọlọ́run má bàa dáadáa wọn jẹ́ akí bàbá wa olóòtú ètò alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà ọlọ́mọdé ó bàjẹ́ àmín àtijọ́ ń bá a bọ̀ tipẹ́ kò ní jó bàjẹ́ láéláé àmín yóò máa fẹ̀síwájú sí i gba àwọn tí ń sì ṣolúgbọ̀wọ́ ètò náà tí àwọn náà ò tán padà ọlọ́run ò ní jó bàjẹ́ fún wọn aláhùlà wàlá kùwàtà. ilà abilà ilà àlìyé àṣì. èyí tí a fẹ́ gbéyẹ̀wò ọ̀rọ̀ IVF àti sọ̀rọ̀gẹ́sì èyí tí wọ́n ń pè ní IVF ní kíkún pípì ìjálẹ̀ rẹ̀ ni pé in vitro fertilization eh, ẹlòmíì àtọkọ àtìyàwó wọ́n fẹ́ra wọn sílé fáìmọye ọdún wọn àgbọn pa wọn àgbọn po kò sóyún kò sọmọ ìbànújẹ́ ńlá ni o. Eh, ọlọ́run kó wọlá dídé àsìkò yìí kó wọlá àpọ́nlé oṣù rọ̀mọ̀dọ́nà yìí mm-hmm. gbogbo àwọn tí wọ́n rí dùnnú nínú yìgì wọn látara pé kò sí èso ń bẹ̀ ọlọ́run kó dákun kó bá wa dùn wọ́n nú. àmín ya Allah. Eh, àwọn èèbó wa gbèrò rí kalẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n wá wò ó wọ́n á rí wípé kí làwọn nǹkan tí máa ń ṣokùnfà infertility àìbímọ wọ́n wá rí wípé ọ̀pọ̀ ọgbà ló jẹ́ wípé inú kó jẹ́ pé àtọ̀ ọkùnrin yẹn kò lè gbéra ńlẹ̀ láti dé ibi tí ẹyin obìnrin wà tí ò bá sì lè gbéra ńlẹ̀ dáadáa kó lè débi tí ẹyin wà nínú ovary kò ní lè bímọ wọ́n rí ngbà míì náà pé ó lè jẹ́ wípé bóyá ilé ọmọ obìnrin gangan ló ti ní problem bí ẹni tó ní fibroid kí nǹkan wú sínú ilé ọmọ irú obìnrin bẹ́ẹ̀ kò lè lóyún so àbí obìnrin tó jẹ́ pé nígbà kan rí ó ti wò pé òun ò tiẹ̀ bímọ mọ́ ó wá lọ ṣe permanent family planning wọ́n wá gé ibi fallopian tube rẹ̀ wọ́n gé e kúrò lára uterus àpò ọmọ so irú obìnrin bẹ́ẹ̀ tàbí wọ́n so gbà míì a wọ́n á máa block fallopian tube yẹn wọ́n á block ẹ̀ pa ó ti rò pé òun ò ní bí ó wá padà wá pinnu pé òun fẹ́ bímọ àbí ilé ọmọ rẹ̀ gangan ó rẹ̀ kò lè gbé ọmọ mọ́ ó ti weak àbó ní àwọn genetic problem kankan abẹ́lòmíì tó ní cancer ọlọ́run máa fa àìsàn burúkú ṣe wá wọ́n ń pa àìsàn kan ní cancer àwọn cancer kan wà tóbìnrin bá fẹ́ gba ìtọ́jú rẹ̀ wọ́n ní kó lọ gba chemotherapy tó bá lọ tóbìnrin bá lọ gba chemotherapy ó máa affect ovulation rẹ̀ kò ní lè ṣe nǹkan oṣù mọ́ tó bá parí chemotherapy òun kí láà sí ń pè ní ovulation ìgbà tóbìnrin ò bá ti lè yẹ́yìn mọ́ kò sí bó ṣe fẹ́ bímọ tóbìnrin ò bá ti ovulate mọ́ kò lè bímọ so èyí ló fi jẹ́ pé ńgbà míì tóbìnrin bá fẹ́ lọ gba chemo wọ́n á ní kó kọ́kọ́ lọ yọ ẹyin rẹ̀ pamọ́ sí ovary bank ẹ̀ eh, ẹ̀ eh, sí eh, ibi tí wọ́n máa tọ́jú ẹyin ọmọ sí. Si Hmm. wọ́n tún ti ní báǹkì ẹ̀ lọ́tọ̀ wọ́n ó yọ àwọn ẹyin kọ̀ọ̀kan nínú àwọn ẹyin ilé ọmọ rẹ̀ ovary rẹ̀ tán bá yọ wọn á bá tọ́jú ẹ̀ pamọ́ torí ọjọ́ iwájú àyímọ̀ ó lè fẹ́ nílò rẹ̀ obìnrin tó wọ̀n wá ti yọ tiẹ̀ pamọ́ ó wá gba kẹ́mò tán ó wá padà fẹ́ bímọ sẹ́ni tí ò tiẹ̀ ṣe nǹkan oṣù ní òun fẹ́ bímọ kò ní rí nǹkan oṣù mọ́ so àwọn ìbò wa wò pé irú gbogbo àwọn ìpèníjà báyìí wọ́n wá wọ́n wá ṣe ètò kan kalẹ̀ wípé ó dáa tó bá rí bẹ́ẹ̀ a lè gba àtọ̀ ọkùnrin ká mú ẹyin obìnrin ká wá kó wọnú láàbù wọ́n wá kó sínú abọ́ pẹlẹbẹ kan nínú láàbù tó ń pè ní petri dish wọ́n wá po méjèèjì pọ̀ ń bẹ̀ lẹ́yìn tán bá ti pò pọ̀ tán fertilization ni tí wọ́n ṣe òun wọ́n ti jẹ́ kí àtọ̀ ọkùnrin kó jẹ ẹyin obìnrin ká tó bímọ náà fẹ̀kàntẹ́lẹ̀ àtọ̀ ọkùnrin tó bá wọlé sí abẹ́ obìnrin ó gbọ́dọ̀ kọjá nínú àpò bímọ á wá lọ síbi ovary á lọ pàdé ẹyin níbẹ̀ tó bá débẹ̀ á wá jẹ ẹyin yẹn á jẹ dálu yóò wọlé sínú ara ẹyin yẹn ni wọ́n ń pè ní fertilization so tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán yóò wá padà wá sínú ilé ọmọ fún implantation á wá jòkó sára ògiri àpò ọmọ so nígbà tí ò wá wọn á ní ọ̀dà tó wá rí bẹ̀ ni pé ẹgbà àtọ ọkùnrin ẹgbà ẹyin obìnrin ẹjẹ́ á bá wọn pò ó pọ̀ nínú lab tá a bá ti pò ó pọ̀ tán tá a rí i pé ó ti wà òkè ká wá lọ gbìn ín padà sínú ilé ọmọ obìnrin ìyẹn ni wọ́n ń pè ní in vitro fertilization ìyẹn ni pé ìpò méjèèjì pọ̀ ní ọ̀nà tí ò kì í ṣe nínú ara obìnrin wọ́n pò níta so wọ́n á pò pọ̀ tán wọ́n á dá padà sínú ilé ọmọ pé kó dàgbà ń bẹ̀ kó doyún kó dọmọ so eléyìí ni kí ni ìsìláàmù wá wílé lórí ìsìláàmù ò takò pé ṣebí àtọ ọkùnrin lẹ gbà wọ́n sì ti so ìgi ara wọn. Wow. Hmm. lópin ìgbà tí tọkọtìyàwó náà ni wọ́n tọkọtìyàwó ni wọ́n hmm. wọ́n ti so igi wọ́n ti ní igi nìkáwù ti wà láàrin wọn nígbà tí wọ́n ti so igi tí nìkáwù ń bẹ láàrin wọn ẹ̀ṣẹ̀ ò sí ń bi wípé ẹ wá bá wọn pa àtọ̀ méjèèjì pọ̀ kó wá di notfatan ẹ wá hmm. gbin notfatan yẹn ẹ bá wọn gbìn sínú rahimi ilé ọmọ ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ wọ́n bá wọn lo irinṣẹ́ fún ntágbára wọn ò ká ordinarily wọ́n bá wọn ṣe eléyìí ní táwọn wí ẹni olówó ò lè ṣe o torí pé owó tán fi ń ṣe kò dín ní two point five million. so ẹni ò jẹun kánú sẹ́yìn pé eléyìí ò kàn. ọlọ́run ọmọ ọlá o. so yóò tọ yóò tẹpẹlẹ má dùn àkò dín ní two point five million yóò tẹpẹlẹ má dùn àní ní tọkùnrin mi ṣe tí ọ̀sùn wọn yarí mọ́bìlì ọkùnrin èmi kọ́ mo ní èmi kọ́ mo ní èmi kọ́ mo ní ọlọ́yọ́ ni ọlọ́yọ́ ni o. àwọn èèyàn ń ná two point five million lé lórí kò tó wá láṣọ́ráǹtì pé yóò yè bàbá kò ní àṣọ́ráǹsì pé yóò yè wọn a máa ṣe fẹ́lòmíì lẹ́yìn tó ti ná bíi two point five million tó tún ná owó oògùn lẹ́yìn rẹ̀ tí kò tún ní yè so tẹlomi ìṣeré ó lè yè kó tún wá fi bíbí ìbẹ́ta torí pé wọn a máa implant rẹ̀ tán kó tún wá padà wá ní cleavage cleavage ni pé àtọ̀ yẹn ti dọ́mọ àwọn ti gbìn síbẹ̀ àmọ́ àwọn ò mọ̀ pé yóò pín so yóò ṣẹ̀ṣẹ̀ wá tó wá pín ìmí àmọ́ pín sí méjì tí ó bí bèjì ìmí àmọ́ pín sí mẹ́ta tí ó bí bẹ́ta ìmí àmọ́ pín sí mẹ́rin tí ó bí bẹ́rin multiple birth irú rẹ̀ a máa wáyé ẹnìyẹn ní lọ́kì nù. Hmm, hmm, hmm, Allahu akbar kabira ah ah subhanallah nǹkan máa ń bẹnu ayé o ẹ̀yin olùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa sẹ́rí pé hmm. ọlọ́nkú ọlá ọlọ́nkú ọlá ọlọ́nkú ọlá ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tó àyànjú láàárọ̀ ọ̀rọ̀ tó gba ọpọlọ ni ọ̀rọ̀ tó gba ọgbọ́n ni àmọ́ wọn àfáà ti yanjú ọ̀rọ̀ kan nísì wọ́n ní tá a bá gba àtọ ọkùnrin tá a gba tóbìnrin tá a wá kó sínú ìyá padà tó bá fi birú ọmọ bẹ́ẹ̀ tó bá fi bímọ wọn lọ máa láàlì ni wọn lọ máa ní ọmọ dáadáa ní Islam ọ̀ takò ẹlẹ́ẹ̀kejì táwọn afáwọ́ yanjú fún wa ń gbà tá a bá padà dé látòkè lọ́hùn nísìnyí wípé tá a bá wá gba àtọ̀ ọkùnrin àtọbìnrin a wá rí i pé ìyá tó lu àtọ̀ yìí ara rẹ̀ ò lè gbé ẹja gbé sínú ọmọ ọ̀dọ́ wọn ẹja gbé sínú ọmọ kan kọ́mọ yẹn ẹsẹ̀ bá wa ròyìn yẹn tó bá wá rù tán irú ọmọ wo ni ẹlẹ́ẹ̀kejì àdókè lọ́hùn kan padà náà tá a bá dé àwọn afáwọ́ àyànjú ẹ̀ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ ẹ káwọ́ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ̀ ń gbádùn àfáwọ̀ Sheikh Abdulhamid sórí alápẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ọ̀rọ̀ ńlá ni nípa ọ̀rọ̀ IVF wọ́n ní IVF Islam faramọ́ kọlọmba wa wọ́n ní kọlọm ọlọwà ní ó ní ó tún ládùúà nú lẹ́yìn ìgbà tí yàrá bá ná owó ribiribi ó tún wá fàdúrà tì pé kọlọm kọmọ jẹ́ kí ọ dànù kọlọm jọ yẹ o àmọ́ ibi tá à ń lọ lónìí tá à tún lọ nísìnyí báyìí náà ni ìtún á pè ní sorojiri àbí kílẹ̀ pé sorogesi sorogesi yẹn wọ́n ní yẹn ni pé kán gba àtọ̀ ọkùnrin àtobìnrin káwá gbé e sínú ẹlòmíì tí kì í ṣèyàwó rẹ̀ láti gbé ṣerú ọmọ bẹ́ẹ̀ ta lọ lọ́mọ bàbá ọ̀rọ̀ sọ̀rọ̀ grace ní ẹja yanjú báyìí ta ló lọ́mọ sọ̀rọ̀ grace. ṣé a lọ sínú àyàtà àyà kan nínú alukur'an suratul akọf ọlọ́run ní wàá sọ ìnàlẹ̀ ìsànà bíi wàlídé ìsànà àmàlà tí wò ó mú kúrìhàn wàá dọ̀ wò kúrìhàn ọlọ́run ní ọmọ èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ dandan ni kọ́mọ èèyàn ó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ hmm. wọ́n á ní kí nìdí ó ní ìyá tó bí ìyá ìyá ìyá ọmọ èdè ènìyàn ó gbé oyún rẹ̀ sínú kúrí án ní tipátipá kò tẹ́ lọ́rùn hmm, hmm, ọ̀nà méjì ni wọ́n gbà ká wọ́n máa ká ní kárí án wọ́n máa ká ní kúrí án ṣùgbọ́n kúríà yẹn ni jùmùúrì dúró lé lórí tó wáyé pé kúríà ni wọ́n ní ó gbé e sínú tòun ti pé ó mọ̀ pé ìnira ni ó sì gbé e ibẹ̀ yẹn lẹ àwọn àáfàá ti mọ̀ wípé decision obìnrin ni láti gbé oyún sínú tó bá decide pé òun ò gbé e sínú ńkọ́ ìgbé oyún sínú kì í ṣe tó rọrùn ẹ lọ wo àwọn obìnrin tán bá lóyún ẹnìkan sọ fún mi jọ ní oúnjẹ tíyàwó òun bá ti lóyún níjọ́ yẹn lòun ti bẹ̀rẹ̀ náwó ní tí ó fi bímọ òun máa náwó ni hospital ni ó wà wọ́n máa admit ẹ̀ ni ẹlòmíì yóò máa bì ẹlòmíì yóò máa tutọ́ ẹlòmíì orí fífọ́ kò ní lè sùn lóru ẹ̀mẹ́wàá ni ó máa jí ọkọ ìmí ó máa ṣarán so ẹ wo adúrú wàhálà yẹn obìnrin wa gbà pé òun ó gbé oyún yẹn sínú hmm. la fi gbọ́dọ̀ tọ́jú àwọn ìyá wa now in some cases obìnrin lè má ní capacity àti gbé oyún nípasẹ̀ pé bóyá ilé ọmọ rẹ̀ ti ń ṣàárẹ̀ hmm. so in that case àwọn èèbó wa dàbí ọgbọ́n nítorí pé kò tí ì sí artificial womb fídíò kan wà táwọn kan ń gbé kiri lórí whatsapp ń sìn ectolife wọ́n ṣó artificial womb bíi thirty thousand nínú fídíò yẹn táwọn ọmọ kéékèèké wá ń dàgbà nínú ẹ̀ wọ́n gbé zygote sínú ẹ̀ wá dàgbà ó dọmọ kò rí lò kò exist scientific fiction lásán ni kò sí artificial womb nínú ayé kò tí sí so nígbà tán wá mísì àtọ̀pọ̀ through IVF kóbìnrin má tún wá lè gbé látara pé ilé ọmọ rẹ̀ ti ń ṣàárẹ̀ wọn á ní ẹ lọ́ọ́ háyà obìnrin tí ilé ọmọ tiẹ̀ dáa tó lálàáfíà. La ká bá yín gbé e sínú ẹ̀ àwọn hospital náà ni ó wá ẹni tí ó bá wọn gbé wọ́n ń perú obìnrin bẹ́ẹ̀ gestational murder tàbí kàn pé ní surrogate mother. abánigbóyún yóò wá so iye tí ó gbà owó wọn bẹ̀rẹ̀ látòrí sixty thousand hmm. yóò gbé fóṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn eh, òun ni ọmọ asíntọ́ òun ni ọmọ ṣe gbogbo gírí ẹ̀. gbogbo tí ó máa jẹ tí ó máa mu àwọn ẹni wọn ó gbé. wọ́n máa gbé. fódìdí oṣù mẹ́sàn-án forty weeks ṣe é pé forty weeks ni normal duration fún oyún hmm. ogójì ọ̀sẹ̀ lobìnrin fi máa lóyún tó bá normal èyí tó bá dín a máa dín sí bóyá bíi thirty three weeks hmm. so ó dínú preterm là ń pa àwọn eléyìí tó bá wá báwọn rù ú tó wá di pé ó bímọ sọrúgéètì ni wọ́n rẹǹtì ẹ̀ ní iṣẹ́ tí ẹ ti parí yóò wá gbọ́mọ fẹ́ni tó lọ́mọ. ó kọ́ lọ lọ́mọ yẹn. ó kí ó lọ́mọ. Hmm. ẹ lọ́ọ̀ sì recognize ẹ̀. òfin àgbáyé òfin WHO òfin United Nations òfin democracy ó recognize irú àwọn èèyàn bẹ́ẹ̀ pé ìwọ kí ó lọ́mọ kò lè claim mọ́mọ́ lábẹ́ òfin hmm. kódà lábẹ́ ẹ̀sìn. Mm òun kí ó lọ́mọ ẹni tó gbé hmm. oyún òun kọ́ ló lọ́mọ hmm. àwọn méjèèjì tó ní àtọ̀ ló ṣe kíni ló lọ́mọ àmọ́ bẹ́t kán wà ń bẹ̀ o tá a bá lọ sínú suratul muminun alukurani ni walladina hum li furuji im hafizuna illa sẹ́rí bí ilá yẹn ló dá wàhálà lẹ̀ illa hmm. ala azwajihim aw ma malakati fahum geru malumin kurani ni mumini tíyẹn bá jẹ́ muslim aláfurujì im àfizùn ó gbọ́dọ̀ máa ṣọ́ gbogbo tó fẹ́ wọlé sí lábẹ́ kò kọ̀ lọ́gbọ́dọ̀ máa láwọn ohunkóhun kókò máa wọlé kókò máa wọlé kókò máa jáde rárá o ṣùgbọ́n in tó lè wọlé sí abẹ́ obìnrin tó jẹ́ mùsùlùmí aláàzíwájì im ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ tọkọ ẹ̀ tó bìlọ́ǹgì sọ́kọ rẹ̀ in tí ò bá ti bìlọ́ǹgì sọ́kọ rẹ̀ kò gbọ́dọ̀ wọlé sí lábẹ́ so ibẹ̀ yẹn ni ìsìláàmù ti lọ fagilé sọrógésì torí pé àtọ̀ méjèèjì tán ń gbé bọ̀hún kì ṣe tọkọ rẹ̀ so lè wọlé sí lábẹ́ on one condition tí yìnyín ó fi wá sọ sí di sọrógésì tí ó sì bá òfin tọlọ́hún mu yóò kọ́kọ́ gbà kọ́kọ́ òun so igi arábìnrin òun. Hmm, hmm, kọ́mọ̀ náà gan kó di àláàlì ìyàwó. kó di àláàlì fọkọ rẹ̀. fọkọ yẹn. sò tó bá ti gbà kọkọ òun fẹ́ kó so igi kó sì ṣe ogun tó yẹ kó ṣe kó di ìyàwó bóun náà ti jẹ́yàwó kán wá bẹ̀ pé kó báwọn ṣe nǹkan yìí kó wá tún wá gbà. torí tààrọ́ dí à ń tààrọ́ dí ni ó gbọ́dọ̀ gbà tí ò bá gbà kò sí ní tán fẹ́ ṣe fún o consent ẹ̀ wà very important tó wá àgírí pé òun bá wọn gbé kí ìyáálé òun náà má bàa jẹ́ àgàn ó wá gbé e. kò kọlù òfin ọlọ́run torí pé hmm. ọkọ rẹ̀ ló ní àtọ̀ yẹn àmọ́ òun kọ́ ló lọ mọ́ òun. bàbá ẹ dàkún lérí àbẹ yẹn sáyẹn pé tóbìnrin bá bímọ tán lọ́yàn wọn máa tó sẹ̀ hmm. láti fún ọmọ lọ́yàn ẹni tó gbóyún ó pọ̀ sí pé kò ní ọyàn rẹ̀ máa padà sẹ̀ nígbà tó bá bímọ yẹn tán ẹni tó látọ̀ gangan tóun ò lóyún sáà pé òun ò ní lọ́yàn tó máa fún ọmọ báwo lọmọ yẹn ṣe fẹ́ máa mu yàn ọyàn ta ni ò mu. nínú ṣẹ̀ríà náà tẹ́lẹ̀ nínú súnà èèyàn gba lè fọmọ lọ́mú wọn à sọ pé dandan kó jẹ́ pé ni ó lọ ọmọ gangan ló fún ọmọ lọ́mú hmm. ẹ nẹ́bí wa Muhammad náà sallallahu alaihi wasallam wọn ó ka èèyàn mẹ́wàá tó fún lọ́mú Allahu Akbar lára wọn Ummu Haymana lára wọn ìyá tó bí gan lára wọn Alimatu Sadiya lára àwọn sùwé bàtọ̀ àsìlámíyà wọ́n máa kà lọ bẹ́ẹ̀ wọ́n kà dórí èèyàn mẹ́wàá tán fún ànábì Muhammad lọ́mú. sallallahu so tán bá bímọ tán ẹni ọmú rẹ̀ bá ṣẹ̀ náà ni kó fún lọ́mú. Hmm. kì í ṣe dandan kó jẹ́ pé ìyá tó bá bímọ ni ó fọmọ lọ́mú nínú ṣẹ̀ríà ẹni ọmú rẹ̀ bá ṣẹ̀ kó ṣe kí ni àmọ́ kọ́ńtíráàtì míì lélẹ́yìn hmm, wọ́n á tún sàn yẹn lọ́tọ̀ fún ni. wọ́n á sàn yẹn lọ́tọ̀ ni. wọ́n tó bá wa fọmọ yìí lọ́mú. ẹ yẹ ẹjọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó gbé tán ok ó gbé ọ̀tọ̀ lélẹ́yìn sixty thousand àbọ̀ hundred thousand. yóò ó bá a fún lọ́mú ọ̀tọ̀ lélẹ́yìn ó bá a fún lọ́mú o two hundred and fifty thousand. kọ́ńtrátì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò papọ̀. ọmọ ọjọ́ kan ten thousand. bàbá ah! ẹ̀yin lẹ́ ń bá wọn bí. <laughs> Allah akbar. so hmm. bí stand ṣẹ̀ríà nìyẹn lórí sọrógésì hmm. obìnrin ẹ̀kọ́ lè lọ mú obìnrin wá pé kí ó yá bá wa gbé á fún yín ní iye báyìí bá wa gbé ọmọ ṣẹ̀ríà ò fàyè gbà á nítorí pé ó máa da àwọn ètò tọlọ́hun rú nínú ètò tọlọ́hun ni pé anazab ẹ̀sìn wá ifso anazab ó ń wá fún wa pọ́pọ̀sì kí ni wọ́n torí ẹ̀ ní ká máa ṣẹ̀sìn láti protect life that is number one ifso ifso nafsi protection of our life ká má bàa máa kú ẹ̀sìn wá láti wá dáàbò bẹ̀mí wa. Hmm ẹlẹ́ẹ̀kejì ifsu siha ó wá bá wa dáàbò bo àlàáfíà wa ẹlẹ́ẹ̀kẹta ifsu díìnì gangan ń pé ó dà ó wá protect pé kí la sìn hmm. ẹlẹ́ẹ̀kẹrin wá ni pé ifsu nezab posterity bí ó ṣe dáàbò bo posterity tí wọn ò ní máa gbé ọmọ ẹlòmí ọmọ bà fún ọ̀ṣun hmm, hmm, so níbi ibẹ̀ yẹn kó má bàa wá dàrú la fi gbọ́dọ̀ mọ̀ pé èèyàn báyìí ló lọ́mọ èèyàn báyìí ló lóyún èèyàn báyìí ló lọ́mọ tí ò ní máa dàrú. tí ò ní dàrú tí gbogbo fi dúró pé ah, eléyìí lọ eléyìí lẹ́tọ̀ọ́ eléyìí lè wọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ àwọn sanyẹ́lẹ̀ sanyẹ́ bàbá wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. afa abdulhamid sọ́nà aláwọn là ti ń gbádùn látàrọ̀ tó ń bá yanjú ọ̀rọ̀ nípa ivf àti sorogesi sorogesi kọ́lọ́ àbí sọ́wọ́n kẹ́tì ẹ̀ tọ́ ọlọ́run musa sànù wa mọ̀jẹ̀ yín ọyọ. alọ́ <laughs> sókè lọ́wọ́ ní sìn gbàtà bá padà dé afa abdulhamid wọ́n sì wà ń kalẹ̀ láti ráǹdì ọ̀rọ̀ wọn họ́p kí wọ́n dẹ̀ ṣàdúrà fún wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún wa lánàá kọ́lọ́ musa gbọ́dẹ̀ nìkan kan wa náà kó sì dáadáa fẹ́ni kọ̀ọ̀kan àwọn ọmọ wa lọ́mọdé púpọ̀ pa àwọn olùkọ́ ní gbọmọ lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa o ẹja dókè lọ́wọ́ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem hmm. mo rò pé ń gbádùn àfa wa Sheikh Abdulhamid Soniola tí wọ́n bá yanjú ọ̀rọ̀ nípa kí a fi inú nínú bímọ hmm, ká fi ara lára ká fi bímọ ká gba àtọ̀ síbì kan ká wá bímọ rẹ̀ sáyé. bàbá ibi tí mo fẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ń sìn ni pé irú ọmọ tá a bá bí ní sọ̀rọ̀ gírésì sọ̀rọ̀gẹ́sì àbí ivf náà fi bí ǹjẹ́ ọmọ bẹ́ẹ̀ sọ lè jẹ ìmáàmù. ẹ ṣeun bàbá ṣe mọ̀ pé àyànnà náà lẹ́ẹ̀kan pé ìsìláàmù ò fara mọ́ sọ̀rọ̀gẹ́sì. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tó bá wá wáyé káwá pé tó ọ̀nà yẹn ni wọ́n gbà fi bí ọmọ kan ìbílẹ̀ yóò jẹ̀mọ́ mu kò jẹ̀mọ́ kò ní í ṣe pẹ̀lú ọ̀nà tó gbà wáyé bí ẹni tán bí lọ́nà ṣìnà ni yóò jẹ̀mọ́mù kò jẹ̀mọ́mù ìyẹn ọ̀tọ̀ ni ìdájọ́ pé ó gba ọ̀nà ṣìnà wáyé òun kọ́ ló lẹ́sẹ̀ yẹn àwọn òbí ni wọ́n máa ràn yàn òun kọ́ kò ní kéèsì kankan tó fẹ́ rò ń bẹ̀ ó lè jẹ̀mọ́mù ṣáà pé society wa yìí a máa ń da ukimu pọ̀ láì lè yanjú ẹ̀ ẹlòmíì ò ní obìnrin tí wọ́n ti so igi rẹ̀ kò lè dáná sínú fún yàn kò lè dáná sàárè irọ́ ni kò síbi tó wà hmm. kò síbi tó wà nínú ṣẹ̀ríà torí pé kò so igi obìnrin ó fẹ́ sílé kéèsì ọ̀tọ̀ ni kò ní í ṣe pẹ̀láàwẹ̀ àwẹ̀ dádúró lọ́tọ̀ kò sí nínú mufitira ti sóhùn hmm. ó dàbí ẹni ń kírun lọ́wọ́ ni tó wá jalè lórí irun ṣó bàrún jẹ́ ni kò bàrún ẹ̀ jẹ́ àsàràkàtù kíyẹn jalè ó dúró lọ́tọ̀ kéèsì ọ̀tọ̀ ni kò sí nínú mufitira ti salat wọ́n máa fún un ní ẹ̀san yẹn lọ́tọ̀ ni ìjìyà yẹn dúró lọ́tọ̀ ni kò ní í ṣe pẹ̀lú pó bàrún jẹ́ in tí ó bàrún jẹ́ in tó bá bàlù àlájẹ́ àbí in tó ṣe lórí irun tó jọ mọ́ àwọn nǹkan tán ti kà kalẹ̀ kò sì síyún bẹ́ẹ̀ so àwọn kéèsì kan wà tó yẹ pé kò jọ mọ́ra wọn àwọn àfáà kan máa jàn pọ̀ jàn pọ̀ wọn kàn ṣàyẹ̀ já hàn mọ́ bí kásá lè pé kínní yóò dáa torí ipá afẹ́ kọ̀ǹdẹ́mù wà bàjẹ́ kò túmọ̀ sí pé ká máa rún mọ́ ibi tí wọ́n rún mọ́ nínú ṣẹ̀ríà bí ẹ ṣàjà rún mọ́ bí. ẹ kò sun igi rẹ ṣe wá ní ṣe pẹ̀lú àwẹ̀ kò dúró àwẹ̀ dúró lọ́tọ̀ ni àwẹ̀ dúró lọ́tọ̀ ni ẹni ó ń kírun lọ́wọ́ tó wá rí pé owó ẹnìkan jábọ́ lórí irun tó wá fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ń gbòó forí kanlẹ̀ ló wá mú kó bá rún ẹ̀ jẹ́ yóò rojọ́ yùn lọ́tọ̀ hmm, hmm. so bẹ́ẹ̀ náà ni ẹni tó wáyé nírú ọ̀nà yẹn ó lè jẹ́ mọ́mù kéèsì ọ̀tọ̀ ni ìyẹn kéèsì ọ̀tọ̀ lọ̀rọ̀ mọ́mù wọn yìí jẹ́ ń pọ̀ nínú sẹ̀ríà. so kéwú náà sọ́dọ̀ ìmọ̀ tí ó fi ṣe ọ̀rọ̀ eh, eh. tí ó fi yanjú ẹ̀sìn. ìyẹn ni mọ́mọ́ tó níìdì kò ní í ṣe pọ̀ lọ́nà tó gbà wáyé. tó bọ̀ wá sáyé. so tán bá sì fẹ́ pín ogún náà ogún ta ni ó jẹ kò lè jogún mọ̀mọ́ tó ru oyún rẹ̀ kò lè jẹ́ oyún ẹni tó látọ̀ ní ogún ogún ẹni tó ní àtọ̀ ìyá tó ní àtọ̀tán gba ẹyin rẹ̀ ogún tiẹ̀ ló lè jẹ nínú sẹ̀ríà kì í ṣogún ẹni ó ru oyún rẹ̀ fóṣù mẹ́sàn-án. Allah hmm, ọ̀rọ̀ yanjú. Hmm, hmm. so torí pé ẹni ó látọ̀ ló lọ́mọ kì í ṣe ẹni ó nílé ọmọ. ẹni tó ní àtọ̀ ló lọ́mọ. kì í ṣe ẹni ó nílé ọmọ. bàbá wa ọlọ́mọ sàjárì yín pẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọ̀rọ̀ tó tá a bá ní kíá tiẹ̀ máa fà á lọ ká máa sọ lọ mo mọ̀ pé kinní yẹn ń bẹ́ bíi yẹ̀pẹ̀ ni ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ah, ẹ̀ẹ́dàkùn kó tó di pé ẹ mọ̀ lọ ní èní mo ní àǹfààní lánàá mo fún yín ní aṣọ àǹkárá àti alukur'an lẹ́nìí màá tún fún yín ní nǹkan míì náà látọ̀dọ̀ bàbá wa eh, alhaji wa professor ahmed bin salahuddin tíṣà ti iléeṣẹ́ wọn ni pẹ̀lú filabe hmm, àwọn ni wọ́n ní iléeṣẹ́ standard insurance àwọn náà tún ní iléeṣẹ́ signature tí wọ́n fi ń talé talẹ̀ kọ́lọ́ọ̀dà kò bàjẹ́ ẹ eh, wọn tún ní afún yín Ọlọ́run kó fà lùbáríkà sí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah fáfàá náà tó máa ní béèrè tọrọ ọ̀rọ̀ tẹ sọ ní sìn ọ̀rọ̀ tí wọn máa takú lúnú àwọn èèyàn ni o àwọn èèyàn máa fẹ́ ẹ eh, àfa yẹn lóye jogún òlé jogún ẹ sọ nọ́mbà yín fáwọn èèyàn tó bá fẹ́ gbọ́. Eh, ẹ ṣeun gbogbo àwọn tí wọn náwó sí wa hmm. lórí ètò yìí Ọlọ́run ní jó bàjẹ́ fún yín o iléeṣẹ́ yìí ò ní jóná o ẹ ní padà dúlù sí o ẹ ní padà tọrọ jẹ o ìhákìlẹ àháwọlẹ wàlẹ àkúwà fóònù nọ́mbà tí ẹ ti lè kàn sí mi zero seven zero three four nine two 4039 zero three nine ó wá ṣeéṣe kẹ́ ẹ pè kẹ́ ẹ má rẹ̀ ní gbé whatsapp ló líǹkì sí mi direct nọ́mbà yẹn náà dẹ̀ ni 0703 492 4039 ni tó alihamudulilayi ọ̀rọ̀ yẹn o náà ni o whatsapp ẹ wọn wọn á yín allah. adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tìwá tẹ́ súgbà mi lórí ètò tòní tó fi bọ́ sí tí a fi ń gbádùn ara wa kọ́lọ́mọ́ sábà ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín gbogbo ẹ̀yin tẹ́ wà nílé agbára pátá ni mo kí o mo kí Manuel mo kí Bọ́lá mo kí Mr Ṣẹ́gun ọlọ́wọ́n bá ń gbàdọ̀ yọ gbàgbọ́dọ̀ ni Mr AY mo dúpẹ́ pọ̀ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun gan ọkù ṣèyí ẹ ṣeun ẹ kú dáadáa tẹ́ ń ṣe fún wa gbogbo ọlọ́wọ́n ní dójú tẹ̀yìn náà ọ̀gá àwọn àgbà Fẹ́mi Adédìbí gbé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o fún opportunity tẹ́ fún wa ọlọ́run mọ́sá bá ṣe dáadáa fún yín gbogbo tó lọ́n kójọ fún yín ọlọ́run kò ní fìbànújẹ́ tú ká máa yín lọ́wọ́ ọlọ́lá hawla wala quwwata illa billahi ilẹ̀ alẹ́ yasin. bó kí n àwọn tó wá ń sùgbà àmì náà tó wá dúró tì wá lérè tó bá Professor Ahmad bin Salahuddin adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run ọba adúpẹ́ fún yín o alájì wa Muhammadu Jamiu Abdulsalam àti ìyàwó alhaja wa Kudrat Abdulsalam ọlọ́run ọba adúpẹ́ fún yín o alhaja na alhaja wa Olúgbòye mo dúpẹ́ ṣeun gan o ìyàwó alhaja wa Khadija Zuwala mo dúpẹ́ wa foundation mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o dúpẹ́ tẹ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 وادو علي منجي مع السلامه وإلى اللقاء